الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية التاسعة والأربعين وفي الآيات التي بعدها من سورة الإسراء أعوذ بالله من الشيطان الرجيم وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة وسينقضون إليك رؤوسهم ويقولون متى هو قل عسى أن يكون قريبا يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا الله بلدعوه nínú àwọn àyà yìí ń sọ fún anábọ Muhammad mkpa alaihi wasallam nípa àwọn àwọn ẹni tó gbàgbọ́ pé gbẹ̀ngà àkùyà mà ń bẹ àwọn ẹni tó ti kó ti nìyẹn nítorí pé àti máa ìgbàsìkò jẹ́ ìfàsìkò ṣòfò ni lásán lójú tiwọn. وقالوا أإذا كنا عظاما ورفاتا wọ́n sọ ní sọtẹni tí ń ṣe àtakò kété tá a bá yí padà lẹ́yìn wa tá a ku egungun wọ́n rò taa tá a sì ti dè أئنا لمبعوثون خلقا جديدا hmm. tuntun ṣeṣe wọn tún tún wá gbẹǹde dátúndẹdá tuntun tọlọǹtúndá nítorí pé bá ti ṣe dùn láàmà yìí tó bá wúra rẹ dáadáa lórí pé kí ni wọ́n ń pè léèyàn náà egungun náà ni àtẹran àdàpọ̀ mẹ́jẹ ń ti ń jẹyàn ni tí èèyàn bá ti kú tí wọ́n bá sìnyàn téèyàn sì ń bẹ nínú ẹni tó lọ ń kọ́ àkọọ́lẹ̀ pé ilẹ̀ ọ̀jà rèèyàn ní tí wọ́n ń ṣẹlẹ̀ ní pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti sìnyàn táwọn àwọn kòkòrò àwọn àdín wọ́n jẹ gbogbo àríyàn àti ẹran àti san gbogbo tó wà lára rẹ̀ wọ́n jẹ táwọn bá ti wá jẹ ọwọ́ àpò egun egun yìí náà pẹ̀lú àsìkò lọ́jọ́ bá ti ṣe ń lọ lórí rẹ̀ sí bẹ́ẹ̀ ni ọmọ wọn àwọn igun tó lẹ̀pọ̀ àwọn igun tó dìpọ̀ gbogbo yóò máa kú lára ara wọn ṣùgbọ́n tí wọ́n ń kó yun làwọn náà máa kẹfún wọ́n máa dè pẹ̀ títí gan-an. gbogbo eegun tí ń bẹ lára wa yóò padà yí padà yóò dé pẹ̀ nǹkan ẹyọ kan ẹni súnà ti hàn wá pé yóò ṣẹ́kù nígbà tí gbogbo ara wa àtẹran àti eegun tó bá yí padà tó dé pẹ̀ tán wọn náà lè eegun ṣóńṣó kan tí máa bẹ níbi ògbóró ẹ̀yìn wọn ń pè ní àjùbọ̀ dẹ́nẹ̀bù. ajibu zanabi kò ju kékeré báyìí lọ òní ọ̀sẹ̀ kù tó ẹ pé bí gbogbo nǹkan bá dé ìpè tílẹ̀ bá jẹ gbogbo nǹkan kò ní jẹ so òní ọ̀sẹ̀ kù tọ́lọ̀ wọn bọ́ pa aláṣẹ ń jọ́pin dàgbé àmọ́ kó tó dìwọ́ tó tún dìwọ́ padà bẹ́ẹ̀ràn kò kàn jẹ ẹnìkan lẹ́nìkan kó dò ajibu zanabi rẹ̀ ní sọ̀rọ̀ ike egun ògbóró ẹ̀yìn ṣóńṣó kò ní sọ sàwa náà nìkan torí pé ọmọ èèyàn kì í mọ àwọn arẹ owó gèdè kó orí pọ gbádùn orí pọ fẹ́ rìn orin orí pọ fẹ́ bẹ ọbẹ orí pọ fẹ́ fòfò orí pọ ń sọ̀rọ̀ pọ ń ọmọ àṣìṣe kò sírù rẹ kó o rí nìyẹn eegun àtẹran àdàpọ̀ mẹ́jẹ̀ ìníwọ̀ àwọn kẹfìrí wọn máa sọ pé ṣé lẹ́yìn ìgbà tó bá ti dé gúngún tá a dé pẹ́ tá a dé rúkó ẹ ìnà lẹ́mẹ̀bẹ̀rù tó nà khalqan jadida <laughs> ṣé àwa náà ni wọ́n tún wá tún gbé dìde lẹ́dàá tuntun nítorí lọ́pọlọ tiwọn kò lè ṣeéṣe nítorí pé ìgbàgbọ́ tiwọn ni pé kò sí gbèǹde ẹ jẹ́ ká wá wá àwọn àwáwí àwọn àsọkúsọ tá a fi sẹ́rí fún pé kò sí gbèǹde ìdí ń sàwọn ni ṣé ẹ̀yin ọmọ kí tó bá kó àdéhùn ni wọn lá àdéhùn ṣé ẹ̀yin ọmọ kí egun gan yọ kẹfun ni yọ kẹfun gbogbo ọkpọra bí oníkpọra yóò kpọra gánà ń bá wọn sọ ẹtú sọ pé tàbá tó kún ọgbẹ wa yìí gbé wa dìde sí kínní. ọlọ́ọ̀lẹ́dàá wa wọ́n fi hàn wọ́n pé gbígbé yín dìde lẹ́yìn ìgbà tẹ́ ẹ gbẹ́ nǹkan kan kò jẹ́ nǹkan ìyàlẹ́nu nítorí pé gbígbé yín dìde dídọ́ ọ̀gbẹ́nilẹ̀ òkèèyàmà ńṣe ni ọ̀ wáyé lẹ́yìn dídá tọ́lọ̀ ti kọ́kọ́ da yín sáyé ẹ̀rí dídá sálákọ̀ọ́kọ́ kátì ẹ̀ wá pé ọ̀kẹ́ jìnnà jù kan lọ alákọ̀ọ́kọ́ òun gan gan gan gan ni wàhálà wà ń bẹ tó bá tiẹ̀ jẹ́ pé a bá ń rò pé ọlọ́run dàbí èèyàn nítorí pé tá a ṣe sí tá a ṣe rí tẹ́lẹ̀ àti ṣe lákọ̀ọ́kọ́ ṣe ló máa ń ṣòro ṣùgbọ́n tá a bá ti ṣe kí nǹkan kan bá wá ṣe tá a tún fẹ́ tún ṣe àbà kò ní ṣòro ẹ dàbí ọmọ tó lọ pọ̀ dánwò ni ìyàtọ̀ wá pọ̀ dánwò tán gbogbo jáde ọ̀pẹ́ kò jìnnà wọn bá tún pe gbogbo wọn padà pé kí padà sí yàrá àkọ́dáwò torí ìwé tí alẹ́ fi ṣèdánwò ìjì burúkú ń jà lẹ́ẹ̀kan tójú fẹ́ rọ̀ ó ti fán gbogbo òwe jáde kátó tajú kán gbogbo òwe ti kó sínú àgbàrá àgbàrá òjò ó ti fọ gbogbo dàdà tẹ́ fi gègé pọ̀ tára tákàdá àfikẹ́ tún dánwò kan. ẹ̀ríkì àtúnkọ rẹ̀ ọ̀rọ̀ ọ̀rùn ju dalákọ̀ọ́kọ́ tẹ̀ tún dị nítorí pé àìdíà yẹn ti wà lórí rẹ̀ lọ́dọ̀ tó lọ àwọn èso pé ló le tẹ́lẹ̀kejì ò le méjèèjì bákan náà lọ́dọ̀ ọ̀lọ́ torí wọ́n ti sọ lóríṣiríṣi nínú ọ̀pọ̀lọpọ̀ àyà alukur'ani tó náà bá ti sọ fún wa wa daraba lana mathalan wa nasiya lè qala yẹ yuhyi al-'idhama wa hiya ramim qul yuhyiha alladhi ansha'aha awwala marrah wa huwa bikulli khalqin 'alim àmì ìyàn yóò tún máa pòwe fọlọ́n. ó ti gbàgbé báwo la ti ṣe ṣẹ̀dá òun yóò níta lẹni tí ó tún mú kí egungun kẹ́mi ó tún sọ lára rẹ̀ lẹ́yìn ìgbà tó ti kẹ́ fún ìwọ fi yé wọn ìpè ẹni tó pilẹ̀ ṣẹ̀dá rẹ̀ àǹṣá àha tó pilẹ̀ ṣẹ̀dá rẹ̀ ala ghayri mithalin ala ghayri mithalin sabiq láì jẹ́ pé ó ṣe ní ìbámu pẹ̀lú àpèjúwe kan tó náà ti rí tẹ́lẹ̀ òun náà lọ́ba tí ó dá padà wa huwa bi kulli khalqin alim ọ̀nà lọ́ba tó mà nípa gbogbo ẹ̀dá oní ọ̀dà wa padà. ọlọ́lẹ́dàá ni ṣebí ẹ̀yin ń wò pé jíjẹ́ tẹ ẹ ẹran àti egungun àdàpọ̀ mẹ́jẹ̀. nífi ń yà yín lẹ́nu nígbà tó gbé yín dìde tó bá dijọ́ gbé ń dàgbé yá mi ọlọ́run ẹlẹ́dàá wa ni qul kunu hijaratan aw hadida ẹ yí padà kẹ́ dòkúta ẹ dákò òkúta ẹ yí padà kẹ́ dínú. so that ara yín ò fi ní jẹrà ara yín ò fi ní jẹrà àbí ẹ dòkúta táàfin ní rí yín gbèǹde torí ẹ má rò wípé nítorí pé ara ibà jẹgungun àti ara náà láfi rí yín gbèǹde ẹ̀yin ẹdínrín ẹdí òkúta kẹwò bá gbé yín dé àbá ní gbé yín dé. àwòkọ́lùkọ́m mímẹ́n yọkùbọ̀rọ̀ fi sódóore kọ́ àbí kẹ́ẹ̀tì ẹ̀dí ọ̀kan nínú àwọn ẹ̀dá tó ṣe pé wọ́n tóbi nínú gbáyà yín pé kẹ́ẹ̀tì fi ṣe tọ́ọ̀tì. lọ́tí pé ẹ̀rí ṣètò ọ̀nà rí ẹ̀ mọ̀ pé ah ṣètò ọ̀nà láti tóbi táwọn bàrí ń gbèǹde ẹ tún máa rò lórí pé Fìràwọn àti Musa yóò ti tóbi jù olórí ibu rẹ̀ ẹ̀yin náà dàbí rẹ̀ náà. فسيقولون من يعيدنا tẹ́bá sọ pé tá a bá yí padà tá a di ohunkóhun nínú àwọn nǹkan tẹ́ ẹ dárúkọ bí irin bí akọ òkúta bí ètò tóbi burúkú nínú àwọn ẹ̀dá tá a bá kú ta ni ọ̀wá dá wa padà nítorí pé àwọn ọ̀gbọ́n náà ń gbọ́ torí rẹ̀ wọ́n sì ní tá a bá bọ́ tí tá a bá bọ́nu àgbọ̀nsalẹ̀ náà ni wọ́n máa parí sí. níta ẹ̀fẹ́ náà láti padà parí ẹ̀sẹ̀ alọ́lọ́ ni ó gbé yín dìde. فسيقولون niyo يعيدنا wọn níjọ́ pẹ́ wọn níjọ́ dínà sí ọ̀rọ̀ yìí àwọn náà sọ pé lẹ́yìn rẹ̀ ta ni wàá gbé wa dìde tá a bá tiẹ̀ kú náà. قل الذي فطركم أول مرة sọ ọba tó pilẹ̀sẹ̀ ni ní ìgbà àkọ́kọ́ ọba tó pilẹ̀sẹ̀ padà lẹ́yìn kó yín. فسينفضون إليك رؤوسهم ومن مني وسوى النبي صلى الله عليه وسلم كل ربا كل سيسي ويقولون متاه أنا تبا يقوم عن سقوي وقواندي وقواندي إقبعوني كن دال وتسوى كما يا يا يا معلوم بو كان ń bọ̀ ń bọ̀ mú wa. ìgbéǹde ń bọ̀ ìgbéǹde ń bọ̀ ẹ̀ka ń dẹ́rù báyà ni wọ́n da àwọn ìgbà wo gan ni ìgbéǹde náà ó tiẹ̀ ti sú wa. قل عسى أن يكون قريبا ìwà fi yé wọn pé ṣeéṣe o ó ṣeéṣe lọ́dọ̀ pé gbèǹde yẹn ti súnmọ́ ó ṣeéṣe kọjá pé gbèǹde yẹn ó ti súnmọ́ tó ìdọ̀wọ́ wa o sábà tán ara wa jẹ jọ̀mọ́ nítorí pé tọ́lọ́mọ bẹ ẹlẹ́dàá tí ó bá palẹ̀ ayé rùn bí ìgbà tí èèyàn dijú èèyàn yájú ni tí ó bá tún gbé wa dìde bẹ́ẹ̀ náà ni. فسيقولون من يعيدنا وني tálẹ́ni tí ó dá wa padà lẹ́yìn tá a bá dòkúta lẹ́yìn tá a bá dirin àbí tá a bá di ẹ̀dá mi ta ni ó tún dá wa padà ọlọ́ni ẹ̀dá wọn lóhùn qul alladhi faqqarakum awwala marra ọlọ́run tó dá yín nígbà àkọ́kọ́ nígbà tẹ́ ẹ̀ jẹ́ nǹkan kan tẹ́ wá di nǹkan táwọn èèyàn dá mà ọlọ́run gbogbo kẹ́rí ọlọ́run ọba nítorí pé ńlọba tó pilẹ̀ ṣẹ̀dá yín. wọ́n wà nígbà wò kó làásà ìyọ̀pọ̀ nà kàríba sọ fún wọn kó ṣeéṣe kó yá kó ṣeéṣe kó súnmọ́. يوم يدعوكم فتستجيبون بحمده ẹrántí o ẹrántí ọjọ́ tó lọ́wọ́ bó pè yín nítorí pé gbogbo ìgbà lásìkò gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀sẹ̀ bọ̀ àwọn kèfèrí àwọn máa fẹ́ mọ̀gbà onígbèǹda kìyàmù òde nítorí pé àwọn ọ̀gbà gbọ́ so nínú nǹkan tí àwọn tó fi máa ń ṣe àtìlẹ́yìn fún ìgbàgbọ́ rẹ̀ òun náà ní nǹkan ń nǹkan ń nǹkan ń bọ̀ lọ́jọ́ ni wọn ò fún yín déètì tẹ́ǹ fífi halẹ̀ máa wọ̀n bẹ́ẹ̀ làwọn máa rò torí rẹ̀ ọ̀yọ̀kọ̀ olóhùn náà mẹ́ta nkuntum sọdọkì àdéhùn gbẹndínbọ gbẹndínbọ ìgbà wo ni tó bá kó dodo lẹ bá sọ ọlọ́ni yasta'jilu biha alladhina la yu'minuna biha walladhina amanu àwọn ẹni tí ò gbàgbọ́ pé máa ń bọ̀ àwọn ni wọ́n kan lójú pé ọba dé nígbà táwọn ẹni tó sì gbàgbọ́ pé ń bọ̀ ń bà wọ́n jọ́ yìí ń bà wọ́n. ọlọ́run ni ẹ dá wọn lóhùn kó làásà ẹ̀yẹ̀kú nà kàríba sọ fún wa wípé ó ṣeéṣe kó súnmọ́ ẹ sọ́ra o ìyẹn ni pé ẹ sọ́ra ti súnmọ́ ó ti yín pẹ́kípẹ́kí yóò dé náà ni kò sí tàbí ṣùgbọ́n nípa rẹ̀ torí gbogbo ohun tó bá ti ní ń bọ̀ yóò ni. gbogbo ní bá sọ pé ń bọ̀ ń bọ̀ náà ni ọlọ́run á ní yawma yad'ukum ẹran tí ọjọ́ gbẹ̀ǹdẹ̀ yìí ni o ọ̀nà àlọ́jọ́ tó ṣe pé ọlọ́run bó pè yín fatastajibuna bihamdihi tẹ́ ẹ̀ máa dáhùn pẹ̀lú fífi ẹ̀yìn fún ọlọ́run ẹ̀ máa dáhùn pẹ̀lú fífi ẹ̀yìn fún ọlọ́run tọ́. وتظنون إن لبثتم إلا قليلا tẹ́ẹ̀mà rò yí pé àsìkò péréte nínú àlẹ́ lẹ́lò nù sàárè yìí adúrò ọdún tẹ̀ sì ti lò tọ́ lé ìjọba níjọ́ tí gbèǹdà òkúyàmà tó bá dé tọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá wa tó ń pè yí ẹ bó tún ṣe sọ. So, إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون pàtọ́lọ́ wọn bó pè yín ní pípé kan nígbà tẹ́yìn wà nù lẹ̀ lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jáde lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jáde nígbà tó bá pa yín láṣẹ pé kẹ́ ẹ jáde ẹnìkan ò síjọ́ yapa ẹnìkan ò síjọ́ ṣàìgbọ́rọ̀ yẹ́bọ́n náà sọ pé وما أمرنا إلا واحدة كلمح بالبصر أسوى يوكناني àfi bí ìgbà téèyàn ṣẹ́jú lẹ́bàá rí ti gbogbo nǹkan yí padà. ọlọ́ni innama qawluna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun. àti àwọn ọlọ́run fún gbogbo ń ta bá fẹ́ kọ́ ṣẹ kò ju ká sọ fún pé kọ́ ṣẹ kó sì máa ṣẹ lọ àṣẹ ọlọ́ọ̀ni ní gbogbo ọjọ́kọjọ́ ní gbogbo ìgbàkígbà tọ́ ọlọ́run ẹlẹ́dàá wa òun náà ní fún wa nírò nípa ìṣọwọ́sọ̀rọ̀ àwọn aláìgbàgbọ́ bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ tí wọ́n máa fẹnu jágéètì tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ń tú àṣírí wọn fún wa ń bíbáyà. ọlọ́ni ọjọ́ tá a pè yín tó jẹ́ pé tá a bá ti pè yín tá a pè yín ẹ rí i pé oníkálukú yín yóò dààmú yawma yad'ukum ọjọ́ tó lọ́wọ́ pè yín tastajibuna bihamdi tẹ́sí dáhùn lẹ́ẹ̀kan náà pẹ̀lú fífẹ́ yín fọ́lọ́ wa tadhunnuna illa bistum illa qalila wò pé iye tẹ́ lò nínú sàárè kó tó di kí wọ́n gbé yín de ọjọ́ wọ́nwẹ́rẹ́ ni kìí sọjọ́ tó lọ títí. yawma yad'ukum ẹ rántí ọjọ́ tí Olúwa ẹlẹ́dàá wa tó pè yín. قبل أن صانم آيامي إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون ní ìgbà tí ọlọ́run ọba tó bá pè yín ní pípé tòdodo láti inú ilẹ̀ pípẹ́ jáde lẹ́bàá bẹ̀rẹ̀ sí ní jáde lójijì lẹ́bàá bẹ̀rẹ̀ sí ní jáde lójijì lọ́jọ́ gbẹ̀ndà kìyàm ṣáájú ọjọ́ yìí kò síbi tó fẹ́ gbà jáde gẹ́bùlà ń sọ pé fẹ́ innama hiya zajratun wahida fa idha hum àṣẹ kan náà tọ́lọ́mbà sì ti pa àṣẹ yẹn lọ́sàn ìjọ gbẹ̀ndẹ̀ alqiyam lójijì láàrin táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde láti inú lẹ̀ tí wọ́n máa bọ́ sókè pẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe pàṣẹ eléyìí pàtàkì púpọ̀ kama pé gbendal kiyama yẹn yóò dé lójijì ni ọlọ́ni yawma yad'ukum ẹrántí ọjọ́ tó làwọn pè yín o fẹtẹsẹtẹjì ibú nàbí hamdi tẹsí dáhùn ní kíákíá pẹ̀lú fífẹ́ yín fọlọ pẹ̀lú fífẹ́ yín fọlọ tọ fẹtẹsẹtẹjì ibú nàbí hamdi tẹsí máa dáhùn pẹ̀lú fífẹ́ yín fún Ibn Abbas ó níbi ẹ máa dáhùn pẹ̀lú àṣẹ rẹ̀ pẹ̀lú àṣẹ rẹ̀. الاني قل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا ọlọ́run ẹlẹ́dàá ودفوا على tún nípa ọ̀nà wo ló yẹ kí àwọn olùgbàgbọ́ òdodo wọn máa gbé fẹ̀mí wọn gbà ọ̀nà wo ló yẹ kí wọ́tọ́ ọlọ́gbọ́ lọ́rùn ọba gbọ́ òdúró ń àbí tó o bá sì ní jẹ́ wípé ìwọ yìí báyìí tó ọlọ́gbọ́ lọ́rùn ọba gbọ́ báwo ló ṣe máa ṣe tó o bá sọ̀rọ̀ báwo ló ṣe máa ṣe tó o bá hùwà. nítorí pé àti ọ̀rọ̀ àti wá àtàrà abẹ náà wọ́n ti dọ́ ọmọ sọmọlúàbí ni ọ̀nà àbí ìsọmọlúàbí tí mọ́mìnì ni ọ̀nà àbí ìsè mọ́mìnì ọlọ́ni ẹ̀sẹ̀m iná وقل náà يقول التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا àti pé ìwà nẹ́bí sallallahu alaihi wasallam sọ fáwọn ẹrú mi àwọn ẹni tí wọ́n gbọ́ lọ́wọ́ wọn bá gbọ́ àwọn ẹni tí wọ́n dá lóru papọ̀ mọ́sápà yaqulu allati hiya ahsan gbogbo gbàtẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa ní ká ẹ máa sọ jáde lẹ́nu ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ àtọ́jọ́ kan kórí kó ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu ọ̀rọ̀ rere ni kò sọ̀rọ̀ rere lẹ́nu rẹ gbẹnu lọ́wọ́ sẹ́nu déédéé síbi máwùlẹ̀ sọ̀rọ̀ àìsí ma pé al-kalimatu at-tayyiba sadaqa kí ẹ máa pe èdè tó dá lẹ́nu gan sàrà ni bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ń torí ẹ̀ sọ fún àwọn ẹrú mi tí wọ́n bá sọ̀rọ̀ kí wọ́n máa sọ ọ̀rọ̀ tó rẹwà jù wọ́n gbọ́dọ̀ máa sọ̀rọ̀ àlùfàṣà wọ́n gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sọkúsọ wọ́n gbọ́dọ̀ máa wíwèé kówèé wọ́n gbọ́dọ̀ máa sòfófó àbùrọ̀ máa lẹ́rùn wájú pọ̀ mọ́tì pàkọ́ àbùrọ̀ jẹ́ bàbá dí sí gbogbo ní í dé ẹlẹ́nu asẹ́rin ẹni tí ẹnu rẹ̀ tí máa fi já géètì tí èfi sọ rere ẹ sọ fún àwọn ẹrú mi tí wọ́n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa òun náà ní kí wọ́n máa sọ ọ́ òun náà ní kí wọ́n máa sọ ọ́. inna shaytana yanzaghu baynahum torí tẹ́ ẹ bá sọ̀rọ̀ àṣetọ́ni ọ̀dàrin yín rú ẹ wàláhì ẹ̀rí pọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ tó dáa nìyí tí ẹ bá ti sọ̀rọ̀ tó da ṣètọ́ ni ó da àárín yín rú nísìnyí wọ́n sọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ rẹ yẹn ọkọ̀ fi tún àwùjọ ń fi pe àwùjọ níjà ni tí àwùjọ tí ó fi jẹ́ wípé wọ́n ń sọ́ra wọn wọ́n ń ṣe ń tọ́ da wọ́n ń sọ ń tọ́ da tọ́ ìgbà tí ìwọ bá wá dé pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde lẹ́nu kì sọ̀rọ̀ tọ́ da tó fi fẹ́ pa èèyàn lọ sídìí kan ṣe ń tọ́ da wọ́n kà yí tùmọ̀ rẹ̀ tẹ́wọ́n ti yí tùmọ̀ rẹ̀ báyìí ẹnìkan bá lò lọ́n bá wí. kéésì wọ alẹ́ mi ní bá wí kí náà àṣẹ ṣètọ́ ni ọ̀tá nìyẹn lọ. yọba di pé oníkálukú bẹ̀rẹ̀ sí ní lépa ọmọlàkejì pẹ̀lú àìdá kí ló dé tó fi jẹ́ pé lásìkò ilẹ̀ gan ìwọ gan ọ̀làtúnṣe lọ fẹ́ ṣe ọ̀rọ̀ burúkú lọ fi ṣàtúnṣe ń bọ́ ń bẹ̀ nílùú wo ni wọ́n ti fọ̀rọ̀ burúkú ṣàtúnṣe. tó tí èèyàn bá ti mà ike dáadáa lòun fẹ́ dáadáa náà máa fi ń wá dáadáa ọ̀rọ̀ dáadáa iná nà kalẹ̀ láti pè wa gbogbo ìgbà tó bá ti na ọ̀rọ̀ burúkú kalẹ̀ ló kọ́ fẹ́ fi ṣe dáadáa yanzaqu baynahum àṣetọ́ ni ọ̀tà ni ìrù náà nítorí pé ọ̀rọ̀ sọ ó lè ní bíi bíi ogún tí fi máa túmọ̀ tó ni kó jáde lẹ́nu rẹ̀ tí wọ́n ò ní gbé òjò fàyínà nínú túmọ̀ rẹ̀ tí hàn sí gbogbo èèyàn ni tí ẹ jẹ́ á rí i pé ọ̀rọ̀ tó dáa ní jáde lẹ́nu wa torí kí ṣètọ́ni ọmọ bá lò láti fi dá ìjà sílẹ̀ ní ìsìn wọn lọ fẹjọ́ rẹ̀ sùn wọn lọ ń sọ̀rọ̀ ẹnìkan láìsí kódò ń tún ṣépè fún un bá dé wọn fẹ́ wájú a gbọ́ pé à ń ṣépè fún wa tí ò sí ẹsẹ̀ wúlá sẹ́yìn wa náà ẹ ẹ ń tọ́ sọ bẹ́ẹ̀ kò ní dáa fún un èmi mo ti fẹ́ nu mi sẹ́pẹ̀ ká ẹni ìsìn látọ̀dún tó kọjá ni a ah. wọ́n wá lọ sẹ́pẹ̀ fún yẹ nígbà tí o sì ń bẹ̀ ìgbà tí wọ́n tó wá fẹ́ kọ̀ fáàmù pé o ò sẹ́pẹ̀ ọlẹ́ni tó sọ bẹ́ẹ̀ kò ní da o níwọ̀n tó sẹ́pẹ̀ o ti sẹ́pẹ̀ ká ẹni láti sìn ẹ̀rọ kíkà gbà wọlé mi èèyàn torí ìdílé yìí ọlọ́ni ṣẹtọ́n yóò máa dàrin irú torí pé ṣẹtọ́n ní sọ̀rẹ̀ wá ṣẹtọ́n ní sọ̀rẹ̀ wá tí ṣẹtọ́n bá ti dàrin wá rú ìjọ ṣẹlẹ̀ ìjọ ṣẹlẹ̀ ẹ sì máa ń pé ẹ̀yìn wọn ní kíníkà ní síwájú jò ọwọ́ gẹ́gẹ́ ní síwájú jò so èébú ní síwájú ìjà tí ṣètọ́nù bá ti lè dàrin irú báyìí lẹ́wọ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbúra yín kọ̀kọ̀ dájú kó rí jẹ́ pé lọ́wọ́ wa sọ pé títí ẹ bá dọ́ta ìwọ lọ́mọ tó ṣe tó fi dọ́ta tèmi pé so ó rí i pé mẹ́ẹ̀ wọ́n máa kó ti wọ́n ìní rẹ pẹ̀lú ọ̀rọ̀ tó so lọ́ba pé ah, orí àwọn ìyálàyà rẹ tó dàrú ní sì sọ <laughs> ní sọ fún ọ so lọ́ba pé ah, àwọn ìyálàyà tí orí wọn bá dàrú kan bẹ lágboolé yín àti àwọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá lágboolé olórí bú yín ṣùgbọ́n wá ti di pé ewo ni wọ́n tún fẹ́ gbé ó pe bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ẹ̀mí ti fẹ́ ẹsẹ́ máa wèrè lọ́rùn tí wọ́n náà bá ní wọ́n ló peru rẹ̀ níjọ́ ló tún parí tọ́kọ̀ kó ẹ̀sẹ̀ fún ni pé sèmi náà mọ̀ sọ́nù kọ́ gbọ́dọ̀ lónìí àbá tún gbọ́ lẹ́sẹ̀ èmi bàbá lọ mú sọ́bẹ̀ tètè ẹsẹ ọ̀rọ̀ tẹlẹ mọ lónìí sọ́bẹ̀ ni wọ́n bẹ orí ẹ̀ ó ṣe kíni kan. tòbí ṣètò ọ̀nà ṣe máa dà lẹ̀ ọmọ ata ni ṣètò ọ̀gá inú bàbá ata tó ń bá dàrí gbèsè ọkàn lọ ọkàn ká obìnrin rẹ ẹnì ẹbẹrẹ ọmọ ẹ̀kọ́. ẹ̀sìn tọ́kàn mi pẹ̀lú mi. kí ló dé bàbá ọ̀daràn inni akhafu Allah kamathali shaytan idh qala lil insani kfur falamma kafara qala inni bari'un minka inni akhafu Allah rabbal alamin. ah ìmánì tó sọ̀kalẹ̀ sọ́kàn ọ̀daràn lẹ́yìn tó ti achieve ntọ́fẹ́ achieve. túlẹ̀ ló ti jẹ́ pé lẹ́yìn tó ti. wọ́n bá bú èbú tí ẹni tó ń bú tí ọba bú ọ sàn ó rí i pé nǹkan kan tó ń tì ọ pé tó ń bú sí kò tí ì má lè bú tó ń bú léè tó tún káńsù dé lẹ́yìn lọ tó bú léè tó tún káńsù dé wọ́n ti bú tó ẹ̀mẹ́rin ní ìsìn náà gà ẹ máa sọ ní tẹ̀ ń sọ o gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tẹ̀ ń sọ jáde lẹ́nu bí ìgbà tẹ̀ bu nǹkan jẹun bẹ́ẹ̀ kókò tí ì bu ọ <laughs> èmi bu nǹkan jẹun àwọn bàbá àti yẹ ẹ lógun kẹjẹ ó lè jẹ́ kó nínú ọ̀kọ̀ọ̀kọ̀ bí mbẹ́ o lọ́kàn gbé ọ ni yọba fi ọ̀hàn àwọn ará sọ̀mọ́ ọkàn lọ ọmọ alẹ́ ní pẹ̀tọ́ ọtẹ́ àbí ọtẹ́ ẹnu láti tó ṣe tán ọ perfect níbi kọ́ máa tìyàn kọ́ máa tìyàn kọ́ máa tìyàn kọ́ máa tìyàn kódà tó máa ń bùyàn tó ń bu tó ń bu tó ń bu tí ọ̀dà ó tán ni ó tún ti ọ̀ kò tí ì mọ̀ kó ń bù mọ́ wọ́ kó fi lọ́mú tó bá ti fọwọ́ lọ́mú tí ò tún ṣe kankan à eléyìí òkú nìkan mára ọ̀yà gbàǹpàkọ́ ó tún gbàǹpàkọ́ òun sá ṣe sùúrù ṣètọ́nù tí ìró náà òun sá ṣe sùúrù ni wọ́n máa máa pé tí ó ṣe tí ń jáde pẹ̀lú kòbókò ga lónìí. <laughs> so títí tí ìbẹ̀wò àfikọ́jú pọ̀ tí wọ́n á rojọ́ ẹni tó ẹni tó kọ́kọ́ ṣe fún mi ọba ọgùn mi mú ọgbà mi pàkọ́ ọ̀nà mi lẹ́gbà ó ṣe kí gbogbo ẹ̀ mọ́ ṣe sùúrù kó tó rí kó. gbogbo sùúrù ọ̀hà ni nítumọ̀ mọ́ nígbà tí wọn náà ra mú àfìgbà tó rí kọ́ fọ́ lẹ́nu tẹ́jẹ̀ ń dà ó ti fi lẹ́ ó ti fi lẹ́ ní tó tọ́ kú rẹ̀ pé ọlọ́mọdé abájá yóò wá lẹ́wọ̀ pẹ̀lú ìtumọ̀ sí pé ṣe tọ́ọ̀nù. شيطان allah ọ̀daràn ọ̀daràn burúkú ló máa ń dàrin àwọn èèyàn ó ti rí i pé o ti wà pẹ̀lú ẹnìkan rí táwọn èèyàn kan mọ pé káàdì ẹnìkan lè ráàyàn tí ṣètọ́nù bá kó dàrin wàláì tó bá dákọ̀ rẹ̀ gan lè fọyàn létí ṣètọ́nù ṣètọ́nù tẹ bá kó lórí àtẹ pé kí ló wá ṣe gan tó fi wá dìbà èyí náà rí i pé kókó tó wà ní ọ̀rọ̀ ojú pé ṣètọ́ ni dàrí ìlú lọ torí pé òun kí ló dé tó fi sá fún ìwọ náà kí ló dé tó fi fẹ́ gbókò rẹ̀ mọ́ ṣètọ́ nìyẹn rẹ̀ yìí máa wù ọ́ bí àtijọ́ ń ṣe àjọṣe má àtijọ́ wà àjọṣe má a máa rẹ́rìn síra wa ni ká máa ṣépè ní ìsìn irú àǹkà ẹ̀ máa wù ṣètọ́ torí ẹ kíyèsí o wàláhì ọlọ́run kọ́ tó ga. قل لعبادي يقول التي هي أحسن gbogbo àtẹ́bà sọ̀rọ̀ ọ̀rọ̀ tó rẹwà ní ká máa sọ lẹ́nu má máa sọ̀rọ̀ burúkú nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣètọ́ni jókòó ń retí ni kẹ́ fẹnu kọ ìdí pé fẹnu kọ́ lòun ti darúgbùdù lẹ̀ ẹnì kan ò sì dàwùjọ rú bí ẹni tí máa gbọ́rọ̀ ká níṣẹ́ lẹ́yìn ti sọ̀rọ̀ ọ̀tọ̀ níta wí ọ̀tọ̀ tí wọ́n bá ti lè gbé dé ọ̀dọ̀ ẹni tí ẹ̀yin ń sọ̀rọ̀ ọba láìra ìlọ̀lọ́ yóò ti bímọ. sẹ́mi ọ̀gbìn sẹ́mi náà mo sọ bẹ́ẹ̀ rà o tún fẹ́ máa parọ́ irọ́ ti gba ayé ẹ̀jẹ̀ ìwọ́ tọ̀sọ́ abóti gbàgbé tọ̀sọ́ ìyáda abóti gbàgbé ni rẹ́mi létí náà la sọ rẹ̀ olùkọ́ kan ní aljamiatul islamiyya àwọn ọmọ nàìjíríà ń jà wípé àwọn aláwùsá àtàwọn ọmọ yorùbá là ń jà wọn á kó lọ sọ́dọ̀ tiẹ̀ wọn sì máa sábà pọ̀ ní bàbá àwọn ọmọ nàìjíríà ìtọ́jú pé àwọn bí àwọn yorùbá àwọn ọ̀gbá ní bàbá pé bàbá tí ó jẹ́ pé máa roko sápá kan dápá sí i tó ní nǹkan ṣe máa gbóná so ńgbà tí òun náà wá ń tíráì láti túnra rẹ̀ sí láàrin pé ní ẹ̀ sọ̀tà yìí gbogbo yín pátá náà ta ni ṣé haúsá mọ́ mọ́ ní àbí yorùbá gbogbo yín náà lọ́ máa mì ó wá sọ̀rọ̀ kan ọgbọ́n kúnnú rẹ̀ ó ní sẹ́ rọ̀rọ̀ tẹ́lẹ̀ o ẹjọ́ ọmọ bá ti sọ yìí o ẹjọ́ ọmọ bá ti sọ ó nítorí pé tá a bá sọra tọ́rọ̀ yìí bá tún lọ tó bá kiri káàkiri tá a tún wá fẹ́ kọ́ padà sínú ọ́fíìsì yìí ọ́fíìsì yìí ò ní gbà. so ìyẹn ni pé ọ̀rọ̀ yẹn ò jù báyìí lọ nígbà tí gbogbo owó tù ká àbí òye tẹ ẹ bá dé kọ́ lọ káàkiri ayé bí ẹ tún fẹ́ dá padà sí ọ́fíìsì ọ́fíìsì yóò lè gbà mọ́ torí yóò tún máa tóbi yóò tún máa tóbi yóò tún máa tóbi yóò tún máa tóbi wọ́n ti fi kún wọ́n ti fi kún àti ìtọ́sẹ̀lẹ̀ àti ìtọ́sẹ̀lẹ̀ àti ìtàsọ àti ìtàsọ yóò di pọ́fíìsì yóò lè gbà má tó bẹ́ẹ̀ lọ̀rọ̀ jàmá tó bá ti lè sọ̀rọ̀ ká tọ́nà yẹn bá ti lè lọ káàkiri tí wọ́n bá tún di pé wọ́n gbé ká wọ́n gbé kó tún wá padà sọ́dọ̀ rẹ̀ ìyàlẹ́nu náà jẹ́ sí ọ pé èmi náà wọ́n sì ni mo sọ àbẹ́lòmí àwọn ní tẹ́ sọnù <laughs> àwọn lè ṣe kí n má màá tí mo ra ìyá má gbàgbé ẹlẹ́yin ló sọ bẹ́ẹ̀. so wọ́n ti wọ́n ti fẹ́ látẹ́gùn pé ó dàbí táyà nàbí táyà ìdúró ń dó lọ so tí wọ́n bá fẹ́ látẹ́gùn ní sí bàǹbà bàǹbà ní ọ̀yọ́ so bí ọ̀rọ̀ ti ṣe rí nà torí ẹ̀ ló ti jẹ́ pé látìtì kọ́kọ́ ṣe ọ̀rọ̀ tó dáa nígbà máa sọ jáde lẹ́nu ẹ sì jẹ́ni tó yẹ pé ìtẹ́yìn máa gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yín làtọ̀sí nítorí wọ́n túbọ̀ túmọ̀ rẹ̀ bá mi náà àmọ́ tó bá gbà túnṣe ni wọ́n bá gbà lérò gbogbo bó tilẹ̀ wù kán dètè lé ọ̀rọ̀ rẹ tó ó rí i pé ṣètọ́ni ò lè rí wọ́n lò. àmọ́ tó bá gbọ́rọ̀ burúkú náà lèèyàn máa sọ jáde lẹ́nu bí èpè bí èbú bí ọ̀rọ̀ àlùfàṣà tọ́mọlákejì ṣètọ́ni ọgbọ̀n tààrin náà ẹ bá jẹ́ bàbá sọmọ ẹ bá jẹ́ ọmọ ìyá sọmọ ìyá ẹ bá jẹ́ ìyàwó sọkọ wàláhì ṣètọ́ni ó kù rí ọ̀dọ̀ sí jẹ́ pé kò dáa gan ká máa ráyàn síyàn tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ bínú nítorí ti dáa jù náà ní kí ẹni tẹ́ bá jọ lọ́rọ̀ kẹjọ ríra kí ẹ sọ sí tààrà nítorí tẹ́ bá ní wọ́n lọ fi jíṣẹ́ ó lè dín ó lè lé wọ́n sì lè yí padà tí wọ́n ti rìfọ́ọ̀mù ẹ̀ kí ṣe bí mi ṣe sọnù ah, ìbọ̀rọ̀ kan gbọ́ lẹ́nu nígbà tí wọ́n gbọ́rọ̀ kankan lẹ́nu yín lánàá wọn ò sí rìpọ́ọ̀tù pẹ́ sọ̀rọ̀ torí ẹ̀ ọlọ́run ní kul li'ibadi sọ fáwọn ẹrú mi yaqulu allati hiya ahsan ọ̀rọ̀ tó rẹ̀ wà jù ní kí wọ́n máa sọ ọ́ kí ló dé inna ash-shaytana yanzaghu baynahum torí ṣètò náà máa dàrin wa rú ni o. ó ti ń dàrú láti ayé baba ńlá Adam alayhi ori orí pé ń dàrú náà ló sì wà sẹ́yìn ọmọ kọ́rọ̀ tí wọ́n sọ ètí wọn náà gbọ́ pé yàwó rẹ̀ sọ síbi lọ́dà yẹn orí tí ìjà ọ̀parí má dòní tí kálukú fi lọ lọ rẹ̀ sọmọ kọ́rọ̀ tó sọ ètò ìsìtún gbọ́ pọ́ ọmọ kan sọ yẹn orí títí dòní tó fi sọ pé ìwọ fẹ́ rọ́ọ̀mọ́ ọmọ láéláé sẹ́yìn tí sọ ètò wọn náà gbọ́ pò náà sọ ló fi di ipò fibi sẹ́yìn ẹlẹ̀ láéláé tó rí sẹ́mi mọ̀ láì. gbogbo kẹyìn ọ̀gá náà tó sọ̀rọ̀ tọmọsẹ́ náà gbọ́ ẹ lóòzù ọmọsẹ́ yẹn lọ́mọsẹ́ tó ṣe pé òun gangan lẹ́ńjìn tìbí sẹ́fín rọ̀ gbogbo orú nǹkan ní ṣẹlẹ̀ láyé ìjàmbá ó ti wá dáa jù pé tẹ́ bá ti lè fi kọ́ra ní ìsìn pé ọ̀rọ̀ tó da lẹ́ẹ̀ máa sọ wàláhì ẹ̀ ní ẹni bẹ̀rù confrontation pẹ̀lú ẹnikẹ́ni láyé nítorí pé ìgbà tí mi kúkú sọ̀sọ̀kúsọ kí ló fẹ́ máa bà mí lẹ́rù kí ló fẹ́ máa bà mí lẹ́rù so àmọ́tẹ́yìn náà bá ti jẹ́ pé ẹ yìí fi ìjánu kóra yín lẹ́nu ẹ̀ẹ́kà máa sọ̀rọ̀ ni wọ́n máa jábọ́ gbàùgbàùgbàù ká èèyàn kábàá máa jẹ ọ̀pọ̀ èèyàn kábàá máa jẹ ọ̀pọ̀ torí ọ̀rọ̀ tó dáa ní ẹjọ́ àmọ́jọ́ jáde lẹ́nu wa torí kí ṣètọ́nù má bàa lo ọ̀rọ̀ wa. inna ash-shaytana kana lil-insani aduwwan mubina ṣètọ́n ọ̀tá tó fojú hàn ló jẹ́ sí wa o wallahi la shakka fi dhalik ọ̀tá tó fojú hàn ní ṣètọ́n burúkú yìí ló jẹ́ ẹ sì tún tọrọ lọ́dọ̀ lọ. ẹ pé àti wàlìjà náà bùkátà ṣègìdì lọ́dọ̀ wa báyìí ó lóun fẹ́ máa bẹ ẹdíjọ́ gbẹ̀ndà òfìyà nítorí kóun lè máa sì wá lọ́nà tí ọlọ́run bá sì ti gbà fún ó ti gbà fún náà ni ìgbà tó náà bá pa gbogbo ẹ̀dá pátá porongodo ṣáájú kí gbèǹde tó dé lọ́lọ́run àpàṣẹ tán nìyẹn ẹ̀yẹn wo jẹ́mi mi ó gùn kí n lè ba tiwọn jẹ́ ẹ mọ̀ kó léwu kò sì dẹ̀yìn lẹ́yìn wa náà títí dòní yìí tí bá sọ fún yín gbà tí imaamu ahmed rahimahullah ti ń pọ̀ kàkú lọ́wọ́ ṣètò ní tún àbá nítorí pé inú tí máa ṣe nù kọ́dà kò ní fi yín lẹ̀ títí tí ẹ fi máa rí i pé ikú mọ fẹ́ kú yìí kò ní fi yín lẹ̀ torí ó lè jẹ́ pé that àsìkò tí ò rí yín mu pé ládùúrọ̀ ọdún tẹ́ lò wọ́n ò rí yín mu ò nílò ò rí yín wọ́n á sọ pé wà Ahmed ah ó ti lọ máa ń lọ ẹ sì bọ́rọ̀ gidi ó ti lọ máa ń lọ mo lé ọtí tí mo rí ọmú mo lé ọtí tí mo rí ọmú ìmáàmù alẹ́sùnà Ahmed ni ó sì kù díẹ̀ ó sì kù díẹ̀ <laughs> ẹ mọ̀ tí o bá sí ibáyìí tí o bá sí ah kí ló ń pè mí ìmáàmù alẹ́sùnà lọ́ọ́ máa pè mí ọwọ́ àrí mi mú òbí ọ̀dà wọ́n fi ọ̀dà wọ́n fi ọ̀dà lè yọ ṣe lè yọ bá kú. èèyàn jọrọ ẹ lójú. bí o ṣe sọ pé ah, ahmed kò sì gbọ́ ọmọ lọ ah mama ló sùn ó sì gbọ́ ọmọ lọ. ó ní à ah, ó kù díẹ̀ so bọ́bá ńgbà tó wá tó tají padà ọmọ rẹ̀ tó wá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbí ah, bàbá ẹ̀ ń sọ pé ó kù díẹ̀ ó kù díẹ̀ ó kù díẹ̀ ní à ṣètọ́ ńlọ́wọ́ à ń sọ pé mo bọ́ mọ̀ ńlọ́wọ́ ni wọ́n á sọ pé ó sì kù díẹ̀ kókò jẹ kọlọ̀njẹ rudo kọlọ̀njẹ rure ń sọ ọ́rẹ́ ni <laughs> ibi gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí mo wá yìí olú ẹ̀ ló fẹsẹ̀ pọ̀. ilé ṣe tán ẹ wàláhì bí bí ti gbogbo kálukú ṣe ta bí kálukú tí ó rí náà yẹn rọrùn ní ṣe tán ní fẹ́ fún wa ṣe tán ní fẹ́ fún wa ẹ̀yà wo tẹ bá obi sẹ̀mí ṣe máa lọ tó bá ti dìrọ̀lẹ́ báyìí yàtọ̀ sí Ramadan tọ́lọ́n ti bá wa de ṣetán ní malẹ̀ ṣetán ní malẹ̀ ọ tẹ́ àga ìjọba yẹyẹ rẹ̀ sórí òkun tó a jókòó lórí òkun gbogbo àwọn ànánsẹ́ rẹ̀ gbogbo wọn wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò wá pé àmàlà akálùkọ́ já sọ́tún kọ́ ní gbogbo ilé ayé máa rìpọ́ọ̀tì èyí tó bá sọ pé ní nfilẹ̀ ní njẹ́ ó rí imú mi títí tó fi kọ̀yàwó rẹ̀ lẹ̀ yóò súnmọ́ dọ̀ pé wọ̀wọ̀wọ̀ ibi tá a ní ẹ̀ máa ṣe nù torí pé ó wù pé káwọn ọmọ kọ obìnrin lẹ̀ ẹ wá wo ní tí máa ṣẹlẹ̀ létí òkun tí wọn fi ṣètò ti tẹ àga òfò tiẹ̀ sórí òkun àwọn tá lẹ́rìí létí òkun jẹ́nẹ́rálì àwọn ọ̀daràn tó wà hóhò ni ìdọ́wọ́ pátá àti kọ́mú ìdọ́wọ́ tó kọ́mú gan ti sọnù òmíì gan ti yọ pátá tó àwọn olórí ikú kejì náà wọ́n máa dì má wọn wọ́n máa dì má wọn ẹni tó náà bá ṣèṣì lọ bí ibú wọ́n máa mọ ọ lójú pé ó social ó máa tó lọ láyé wọ́n náà jẹ́ pọ́bí kò mú kan tẹ̀gbẹ́bẹ̀ yẹn ọjà ṣètọ́nì wọn dààmú fáwọn ilé wọn bí kọ́sán tó wà nù sáàbò ṣètọ́nì báyìí àwọn ètò wà ní jìnnà jìnnà wọn fẹ́ lọ kó wa àwọn ilé ìdí already on board àwọn tó lọ pèrò sọ́kọ̀ àwọn tó ń pè wọn bọ̀ torí ibi tí ibi tí ẹgbẹ́ kọ́ wá náà a'udhu billahi minash shaitani rajim inna ash-shaytana kana lil insani aduwwan mubina ọ̀tá ni ìwà sọ̀tá lásán tó tún fojú hàn dáadáa torí kò fi baba ńlá wa lẹ̀ baba ńlá yìí fi sentọ́lọ̀ ní kọ́mọ̀sì baba ńlá fi padà di èrò lẹ̀ baba ńlá ń jẹ ń mu ń bẹ nínú gbádùn láì làágùn bàbá ńlá fi wá dẹni tó bọ́ síbi bó o ṣe ọ̀jẹ́ bó o ṣe gan-an o lè má rí tó ń tọ́ yẹ kó o gbà bílẹ̀ ayé ṣe rí nù jàmá ok ẹni tó ti bàbá ńlá wa tó ti bàbá ńlá wa tó ti bàbá ńlá wa fi pàdánù gbogbo ọlá ńlá wọn sí ọ̀rẹ́ wa ni onídìí kọ́ lọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún agbẹ́ wa ni ok nísìnyí wọ́n ní bàbá rẹ bàbá rẹ àgbà òun ló ní ìdajì ilẹ̀ ìlú yín tẹ́lẹ̀ ṣùgbọ́n bàbá kan nínú àwọn ẹni ìgbani oníbàbàbà rẹ̀ fa tìtínà àti ìjàgbọ́n títí ó ṣàfihàn pé òun gba gbogbo ilẹ̀ lọ́dọ̀ bàbá láàrẹ̀ òun tó fi pọ̀ wọ́ bí tílé yín wà. sẹ́yìn fẹsẹ̀ ní ìdí kútúbà pọ̀ yín àtìrandíran yín láyé wọn àti fojú rẹ wò àtìrandíran bàbá wọn. nígbà tó ti pé ó lè ṣe é ṣe pé pé àwọn àpẹẹlẹ bí ẹ̀kẹ́ẹ̀dógún nínú ọ̀ràn yín lẹ́ni kó ti dìde lónà ó ti gbẹ́jọ́ dìde gbogbo lẹ bàbá ńlá òun fẹ́ gbà torí pé àwọn ọ̀tá bàbá ń lò wọn lọ́gbàá lọ́wọ́ wọn mọ̀ pé bàbá ń lò wọn lágbára ti wá lágbára. nígbà tí màá ṣe láyé nù ṣèṣetọ́nì tó wá ba tiwa jẹ́ ńkọ́ tó lè ṣe lè jọ́ rẹ̀ wá wọ́n yìí sì pín tíkẹ́ẹ̀tì yóò dá yóò bọ́ sí i àdúrà gbà á ṣoríire fún ìpínlẹ̀ ṣẹṣetọ́nì ó burú ó bàjẹ́ ó sórí ibú ó wọná tí ẹ ta nígbà máa pín lè ṣètọ́ni. Sùrẹ́ ló sì nínú ẹgbàá wọ̀rọ̀. نتدى أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يشيرن أحدكم إلى أخيه بالسلاح فإنه لا يدري أحدكم لعل الشيطان أن ينزع في يده فيقع في حفرة من نار الإمام البخاري مسلم wọn bẹ nu ẹni tí ó gbé àdìsí jáde ẹnìkan ní gbọ́dọ̀ ná nǹkan àjà sọmọ ìyá rẹ mo ti lọ débi mo ti lọ débi ma hmm, ọkàn wọlé ni lọba lọ gbé bá sórí mo ti ní ọ <laughs> gbọ́dọ̀ débi má má ná nǹkan àjà sọmọ ìyá rẹ o ẹlòmíì àdáni ẹlòmíì gbé dà ẹlòmíì ẹlòmí ọ̀fọ́ gbòní ó ṣe nǹkan oṣù lónìí tọ́ má na nǹkan àjàsọ́mọ ìyá rẹ̀ o torí pé ọ̀mà ẹnìkan yẹn ọ̀mà bóyá ṣe tán ni lè já nǹkan àjà yẹn ó lè já gbàmá lọ́wọ́ kó lò kó yára lò lára ẹni tó ná sí kó ń tiẹ̀ wá ṣubú oró ah, èdìrí o jàmáà èdìta ni wọ́n ti ìwọ náà èmi ò yìnbọn o ọlọ́ǹkan rí pé yìnbọn o ọlọ́ǹkan rí pé wà ló mú bàjá dé torí jẹ́jẹ́jẹ́jẹ́ nìgbọ́n wà láyé rẹ̀ wọ́lọ́lọ́ ṣé àwọn olùṣètò àná ti máa ń yìn ọkàn sẹ́tì ẹ̀ dáadáa dé di ọkàn lọ́sẹ̀ òun ó sì rí pòǹbọ̀ ọ̀pá so ẹsẹ̀ <laughs> ìwọ́sẹ̀sẹ̀ halẹ̀ gáùn afa oòrò ìwà náà la tulẹ̀ tulẹ̀ mu wọ́n lé ọmọ tìbọ̀tìbọ̀ ọwọ́ rẹ̀ wọ́n lé ọmọ bẹ́ẹ̀ náà ni ẹni tó yọ àdá tó sùn báyìí ẹni tó bá bíyà rẹ̀ dá kó dúró ẹni tó bá bíyà rẹ̀ dá kó dúró. wọ́n sọ fẹsẹ̀ rẹ ni pé ǹjọ́ ń jẹ kárí láyé kọjá pé mú ọjẹ́ ń bẹ̀ ó tulẹ̀ àmọ́ tó bá dúró pé ah, ó lẹ́ni tó bá bíyà rẹ̀ dá ẹnìkan ò sì bí dáa tó lè bẹ́ẹ̀ mi wí bẹ́ẹ̀ mi sì mọ̀ fún wọn bí ìyá tèmi dáa àbá ọba tó tó ṣe déédéé dèkì rẹ ṣètò ni gba àdá lọ́wọ́ rẹ káò ojú rẹ bá ràn kalẹ̀ báyìí pé ó ti wáyé rí láàrin ìtẹ́jú kan olóòmọ pé ìdílé o ìdílé o ẹ̀rí kí òun túlẹ̀ wọn lè mú. àwọn olóṣèlú òṣèlú tí wọ́n máa ṣe ọ̀hún lọ́dún kan ní ìlú kanbẹ̀ ní bọ̀ ìlú mọ́tò so àyìnbá dàrú wọ́n sáré wojú títì <laughs> kí ló dé kí ló dé kí ló dé olùwárí gbé àdá lọ wọ́n ti pa wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí gbogbo yẹn wọ́n ń sáká gbogbo yẹn ń sáká ẹ. Eh? kí ló fẹ́ fi sí náà ní à àwọn alátakò ní wà à à ee tí ṣètò àgbà lọ gba àdá yìí lọ́wọ́ rẹ̀ tó sáyàn bíi mẹ́ta péré káò káò káò lọ́rùn tó ní odò mọ́ ẹ̀yin ò ní rí à ṣètò ni ó yára burúkú tó bá gba àdá wọn káò káò káò ẹ̀ tún rí lọ́wọ́ rẹ̀ kò kúkú kò lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ lójú tiwa. torí ẹ̀. Ànábì ní ṣetọ́ni lè gbà lọ́wọ́ rẹ o kọ́ wa tara bẹ́ẹ̀ dẹni tó ṣubú sínú kòtò náà ẹni kéèyàn wọ̀ náà wọ́n máa ń sànù wa ẹ sì rí i pé irú ọdẹ orí yìí máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa lówó wọ́n máa ń wò pé àwọn ti àwọn ti ní ìkápá lórí gbogbo nǹkan olówó bá ń bá èèyàn fa nǹkan àwọn ìfẹ́ fi hàn pé ẹ̀dá tó lẹ làwọn náà wọ́n máa fẹ́ ṣèṣe pé olówó mà lò kọ̀mọ̀ ní jẹjọ owó lọ wọ́n pọ̀ tí nǹkan kan ní ṣẹlẹ̀ ó lè lọ kódà tó bá jẹ́ yàwó ẹ wàláhì ìyàwó ni ń hùwà kan tí ò tó lówó lọ́rùn ọkàn lè wọlé lọ́kọ́ lọ gbé bàá ìyàwó ọmọ pé bàbá yìí gbé bàbá máa lé níjọ́ náà ni ọ dà lọ gbé gbọdẹ àfa ṣé ìṣerú sakabula fa ìyàwó ọba di pé ńlá bàbá dákun dákun má pa mí o dákun o má pa mí o ẹnu ẹnu ló gbé mi o ẹnu ló yọ o. àyìnbáyé tó ti pàyàwó bẹ́ẹ̀ àyìnbáyé ẹnìkan tó ṣẹ̀ tó sì ní kọ́ wá káwọn sọ̀rọ̀ kọ́tán àbọ̀ntì náà ló kó fún wọn fẹ́ wá rí ẹnìkan wá ó sì wá wọ́n sì sọ̀rọ̀ dábì nǹkan gidi bọ́ǹtì ṣe sọ̀kalẹ̀ tí ń lọ báyìí tọ́kọ́ pàpọ̀ ó gbé ìmọ̀ fún mi ó sì lọ wọ́ sínú igbó tó wà ní ẹ̀yìn ilé rẹ̀ ó jẹrà abẹ́ kó sìn ní ó lọ ẹlẹ́dàá kó sànù ẹ má yọ nǹkan ìjà sọmọ ìyá yín kẹ ẹ má bàa wá dẹni tí ó ṣubú sínú kòtò ná. nínú ìgbà wa mi ẹnìkan nínú àwọn sọ̀háàbà ó ní mo wá bá nàbì sallallahu alaihi wasallam nígbà tí ànábì ti ń bẹ ní àárín àwọn èèyàn wọn agbọ́ ti sọ wípé alimuslimu ọkọlù muslim mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni o láyé ọ̀dọ́lẹ́mù mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣàbòsí sí mùsùlùmí wàlá ayé ọ̀dọ́lẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dá mùsùlùmí dára rẹ̀ olóòní dúró tì ọ̀gbọ́dọ̀ jákulẹ̀ atakuwa ha hona ibi tí bẹ́ẹ̀ rọ ọlọ́run wà ní ìnáwó sí apá òsì. nínú báyà rẹ̀ níbi tọkàn wa. قال حماد وكان أن تقبع ديتوا يعني وقال بيده إلى صدره أن فهو ليس يأكجو سكانه يعني وما تواد رجلان في الله فتفرق بينهما فتفرق بينهما إلا محدث يحدثه أحدهما والمحدث شر والمحدث شر والمحدث شر ó ní àwọn èèyàn méjì ò ní fẹ́ràn ara wọn nítorí tọ́lọ̀ tí wọ́n wá ya àwọn méjèèjì àtúkọjá ládàáda lẹ̀ wọ́n fẹ́ràn ara wọn nítorí ọlọ́ ìwọ ò ya wọn torí kọ́rọ̀ àṣetọ́ni là ń sọ pé àṣetọ́ni máa ń dà ní àwọn èèyàn rú so ìwọ tó dá àárín wọn rùn aládàáda lẹ̀ aburú ni aládàáda lẹ̀ ẹni bú láládàáda lẹ̀ ẹni bú láládàáda lẹ̀ anábìwí lẹ́ẹ̀mẹ́ta ilé iná bá yé wa gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé gbogbo nǹkan tó lè fà á tẹ́sí wa máa ba àárín àwọn èèyàn jẹ́ ẹ̀gbọ́dọ̀ sí torí tẹ́ bá ti bẹ́ẹ̀ ẹ ti wà wọ́kọ́sí àṣẹfà jẹ́jẹ́jẹ́jẹ́ lèèyàn méjì ń sọ̀rọ̀ kí wọ́n tó mọ̀ ọ́ rí má jẹ́ kí dídé rẹ sáàrin wọn jẹ́ sábà bí ìpínyà wọn irú rẹ̀ ló sì pọ̀ jù láyé ẹnìkan fẹ́ lé ẹni tí ọjọ́ rẹ̀ ẹnìkan lọ kúrò lára rẹ̀ kó lè bá kó nìkan èèyàn gẹ́gẹ́ bíi tiyín lẹ̀ ń bá sọ̀rọ̀ lẹ́yìn náà pin sọ́pin gbàdé ṣe ìyàwó rẹ̀ tí ò gbọ́dọ̀ yan àlè òní ìsìn ọpin méjì ń sọ̀rẹ̀ ìwọ ọpin kẹta wọn náà fẹ́ kó sí wọn láàrin máa bá wọn sọ̀rẹ́ papọ̀ kí ló burú mọ́ ìwọ wá fẹ́ kó sí láàrin pé ọba tẹnìkan jẹ́ kó lè bà pẹ́ nìkan pẹ̀lú rẹ̀ eléyìí ọ̀tọ̀ ربكم أعلم بكم إن يشأ يرحمكم وإن يشاء يعذبكم وما أرسلناك عليهم وكيلا وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا أنا بالي دا ń fún wa nírò nípa pé òun ló ń mọ̀ wá jù ló ń mọ̀ wá jù ẹnikẹ́ni lọ sọ́nà ló ní wa ló dá wa. ألا يعلم من خلق وهو اللطيف الخبير tọ́ba tó tẹ̀dọ̀ ní mẹ̀dá tó dábì <clears throat> kò lè ṣeéṣe kò lè ṣeéṣe ìgbà pé wọn náà ṣe búrẹ́dì ni ìṣòro pé búrẹ́dì ti ń ṣúgà lẹ́ máa fi sí ẹnìkan bá sì ń gbé ọ̀rọ̀ kan ká pé máa lẹ́ fi sí ṣúgà lónìí tí o bó ṣe wá dé ọkọ̀ pálẹ́nu máa ní pé kínníkínní sọ tí ń tan ara rẹ̀ dànù àní iyọ̀ lẹ́ fi sí búrẹ́dì yìí ṣúgà làwọn fi sí búrẹ́dì jọ wọ́n bá wọn lọ́jà jẹ́ àwọn anímọ̀ta ń ṣe ni búrẹ́dì láti wọ́n ti mọ̀ pé níta ń fi sí níta ń fi sí náà kó alẹ́ dàtọ́ ọba tó dá wa bó ti dá wa yìí kó wa jẹ́ kíkọ́ mọ̀ wa àbá ọlọ́run bá fi hàn wá pọ̀ ló mọ̀ wa o. rabbukum a'lamu bikum ọlọ́run ló mọ̀ wá jù ọmọ ẹni tó lẹ́tọ̀ọ́ sí ká mànà yóò fi wọ́n mànà rabbukum a'lamu bikum ọba tí ó ṣẹ̀dá wa náà ló mọ̀ wájú ọmọ ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí ìmànà ọlọ́run ní fi mànà yẹn ni kí báwa kò ní dọ̀là tá à ń pè wàláì kò ní mànà tó ìdínú ó ti jẹ́ pé àwa ní lọ́ọ́ jókòó tẹ́tẹ́rẹ́ tani àwọn eléyìí olórí ibú ni wọn á ti gbìyànjú tó wọn gbọ́ wọn gba islam tiwa ni káka máa pè yóò ṣèṣò ní ṣèṣò ọlọ́run ní máa fi yàn mánà mánà ó sì mánà ọlọ́run ọba òní máa ní máa mú yàn débi pé kò ní mánà sì sí tí ó fi mánà nígbà tó ọlọ́run ọba ò ti fẹ́ fi mánà ọba ẹlẹ́dàá wa ló sọ pé ìyẹ́sà tó bá wu ọlọ́run yọ kẹ́yìn yóò fi ń ṣe lọ síbi kẹ́ ẹ máa tẹ̀lé tiẹ̀ kẹ́ ẹ sẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ ẹ tara bẹ́ẹ̀ dẹni tó rí kẹrin aw in yasha yu'adhibkum àbí tó bá wù kó fìyà jẹ yín kó mú yín máa gbọ́ nípa àgbàgbọ́ òdodo kẹ̀sì máa takò kó fi òdodo hàn yín kó òdodo lélẹ́yìí kẹ̀sì láàánú tẹ̀lé kẹ́ ẹ máa jánu kẹ́ ẹ máa sọ pé tó bá yẹ pé wọ́n bá lọ bá mi àlùjáná àwọ̀ gbogbo eléyìí ẹ ti máa rí nínú gbèsè ayé tẹ́lẹ̀ ìbá wa ajá yìí pé ọlọ́run ẹlẹ́dàá lọ́mọ ẹni tí wọ́n mànà òun náà ní sìn fi wọ́n ọlọ́mọ ẹni tí kò sí òun náà lọ́ba tí òfin ṣe kò àárọ̀ bí kíkọ́ jẹ́ alámòójútó lórí wọn àárọ̀ àwa kan àárọ̀ ọkọ̀ ọjọ́ olùkìlọ̀ ni ẹnikẹ́ni tó bá tẹ̀lé tiẹ̀ yọ wà lìjẹ́nà ẹnikẹ́ni ọba kọ tiẹ̀ iná ni ọwọ́ tó sọ pé wa rabbuka a'lamu biman fis samawati wal ard olú ẹlẹ́dàá rẹ̀ lọ́ọ́ máa gbogbo ẹni tí ń bẹ ń sánmà méjèèje ilẹ̀ méjèèje ìyẹn ní kó lọ́ọ́ máa po kálukú nípa àtẹ̀lé tọ́lọ́ àti àìtẹ̀lé tiẹ̀ torí ẹ̀ walaqad faddalna ba'dan nabiyyina 'ala ba'd dájúdájú àti fún apá kan nínú àwọn ànábì wa lọ́lá àtàjùlọ lórí àwọn míì ọlọ́run fún ànábì kan lọ́lá àgbéga àjùlọ lórí ànábì míì gẹ́gẹ́ bọ́lá ń sọ pé tilka rusulu faddalna ba'dahum ala ba'd minhum man kallama Allah wa rafa'a ba'dahum darajat àwọn aránṣẹ́ wa nìyẹn a apá kan wọn lọ́lá àti àjùlọ lórí àwọn míì àpẹẹrẹ àjùlọ àti ọlá yìí onígbé bẹ́ẹ̀nu wọn ẹni tó ṣe wípé ọlọ́run bá sọ̀rọ̀ tààràtà kí ṣe pé àwọn bọ́lọ̀ ń sọ̀rọ̀ lásán ọlọ́run gangan ló bá wọn sọ̀rọ̀ nítorí pé àtàwọn akpóróǹtù gan à ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ nínú àkídà ahlu sunnah wal jamaa sọ̀rọ̀sọ̀rọ̀ ní Allah ó sì fi ìbánisọ̀rọ̀ rẹ̀ sí àpẹ́lẹ́ àgbéga fún apá kan nínú àwọn ànábì rẹ̀ gẹ́gẹ́ bí ànábì Musa bẹ́ẹ̀ náà ló ṣe pẹ̀lú ànábì muhammed sọlọ́láhu alayhi wa alayhi wa sallam ní ìgbà tán gbé lọ sí sámà ó sì ti ṣáájú sí bẹ́ẹ̀ fún bàbá ńlá wa ádámù alayhi salam qulna ya ádámù uskun anta wa zawjuka al-jannah. قال يا آدم أنبئهم بأسمائهم تو آدم wọ́n ti kọ́kọ́ láǹfààní eléyìí ṣáájú tirẹ̀ gbogbo ẹni tó lọ́n bá sọ̀rọ̀ tààrà wọ́n máa ń pè ní kalimullah ẹni tó lọ́n bá sọ̀rọ̀ torí ẹgbà tí àwọn Mu'tazila àti Jahmiya àwọn aláìnígbàgbọ́ àwọn olùsìn asán lásán tí wọ́n mú gbogbo òròyìn tó jẹ́ ti Allah tí wọ́n ní tí wọ́n yí ọ̀rọ̀ lọ ìtọ́nà sọ pé wàkẹ́lẹ́mà wàkẹ́lẹ́mà Allahu wàkẹ́lẹ́mà Allahu Musa taklima àwọn ayé wípé wàkẹ́lẹ́mà Allaha Musa taklima pé ọlọ́run ló bá Musa sọ̀rọ̀ nípa pàbánisọ̀rọ̀ báyà ti wà nù àwọn ayé wípé Musa bọ́lọ̀ sọ̀rọ̀ nípa apá àbánisọ̀rọ̀ kí ni bàbá rà mẹ́ wọn náà bọ́lọ̀ sọ̀rọ̀ náà àbọ̀ gbádìí sí innal musalliya idha qama yusalli fa innama yunaji rabbah falyanzur ahadukum kayfa yunaji tó lè ṣe sọ̀láàtì bá dúró tó ṣe sọ̀láàtì níṣẹ́ ní bọ́lọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ tó ń ti pé ìdí lárúbáwọ̀ gbantí wọn wí وكلم الله موسى تكليما إليه مفعول مطلق مؤكد للفعل قل لهم با موسى صرني قا قا يباني صر قال لك أصدق يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي أيهما wa musa mo sà ọ lẹ́sà lórí àwọn èèyàn pẹ̀lú àwọn tí mo fi ran atọrọ tí mo ń sọ tààràtà àjùlọ ńlá lílé ìtọ́nà ti fún musa alayhi salam a ti sọ kò sí nǹkan kan tọ́nà ti ṣe àjùlọ fún kan àfi kọ́kọ́ jẹ́ kọ́lọ́n tún ṣe ètò tún dáa bákan náà a rí i pé àwọn ànábì yìí wọn bẹ nínú wọn àwọn tá a mọ̀ sí ulul azm min ar-rusul. كأبي النبي نوح النبي إبراهيم النبي موسى النبي عيسى النبي محمد عليهم الصلاة والسلام يبقى نسوق شرع عليكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه أولين أنكم أولو العزم من الرسل أو نتمنى وكتبتها àwọn márààrún yìí kún ma ọlọ́run tún ṣàgbéga àwọn méjì lórí gbogbo àwọn yòókù nínú wọn àwọn náà la nabi Muhammad àti nabi Ibrahim nabi Ibrahim jẹ khalil khalil rahman nabi Muhammad sallallahu alayhi wa sallam náà khalil rahman àwọn méjèèjì ń gá ẹ̀wẹ̀ ọlọ́run tún fún anabi láti lọ lórí anabi Ibrahim alayhi salam anabi ni ana sayyidu. ولد آدم يوم القيامة ولا فخر من الأسواس وهو مع النبي آدم لدى من القيامة كيف تفعل سو لي يا جماعة ما تقولون ما بعتوا صيفين ولقد فضلنا بعض النبيين على بعض أتي تلك الرسل فضلنا بعضهم على بعض eléyìí kò tako ètò wá nínú sahih bukhari àti muslim látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam gba anabi sọ pé la tufaddilu bayna al-anbiya ẹ má máa pẹ́ nìkan jọ nìkan lọ nínú àwọn anabi ọlọ́m nítorí pé nítorí anabi sallallahu alayhi wa sallam kọ̀ fún wa ń bẹ́ẹ̀ ni ká má máa fi fẹ́ nu ká má máa fi fẹ́ nìkan lájùlọ lórí ẹnìkan àmọ́ pé ọlọ́run fẹ́ nìkan láti lọ lórí ẹnìkan nínú àwọn anábì ọlọ́run bẹ́ẹ̀ ni òótọ́ ni àmẹ́yìn ẹ má ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìfẹ́nu àti ìjàjà gbé ẹnìkan yàtọ̀ sẹ́nìkan náà àwọn anábì ọlọ́run torí pé wọ́n yìí sọ̀tà àmọ́ tẹ́ bá ti mọ̀ pé mẹ́rí gẹ́gẹ́ bí àyà yìí gẹ́gẹ́ bí àyà àti Suratul Baqara tọ́tàlá ikọ́ lọ́nfà anábì kan la jùlọ lórí anábì kan kò sí wàhálà bẹ́ẹ̀ torí pé tí ẹ̀rí bá ti tọ́ka sí nǹkan kan ọ̀ràn yẹn ló jẹ́ lórí wákàtí ẹ̀lẹ́ láti sì mà wípé àwọn àránṣẹ́ ar-rusul wọn lọ́lá ju àwọn àǹbíyá lọ wọn lọ́lá ju àwọn ànábì lásán lọ láti sì mà wípé nínú àwọn rúṣùlù náà ulul azmi àwọn márààrún yẹn wọn tún lọ́lá ju gbogbo àwọn àránṣẹ́ yòókù lọ wọn lọ́lá ju gbogbo àwọn àránṣẹ́ yòókù lọ.

lẹ́yìn anabi muhammad lọ́kàn anabi ibrahim lẹ́yìn anabi ibrahim lọ́kàn anabi musa. وآتينا داود زبورا àwọn náà la fún Dawud ní Zabur Ọlọ́run fi eléyìí pàkíyèsí wa lọ sí ọlá àgbéga eléyìí tó ń ṣe fún Dawud alayhi salam wọn nípa fún ní zabur kéésì gbogbo ànábì náà lọ kéésì gbogbo ránṣẹ́ lọ lọ́n fún tírà dawud lọ́n fún tírà torí ẹ̀ alimami bukhari ọgbà ẹgbà wọ̀rọ̀ wa. ala kulli hal a rí níbí báyìí pé ọlọ́run dá wa ó ṣe àgbéga àwọn ànábì kan lórí àwọn ànábì kan eléyìí tí ó sì gbọdọ̀ bí káma wá fún ẹnìkan lọ́lá láì lẹ́rìí lórí ẹnìkan ṣùgbọ́n ká mọ̀ bá a ṣe wí òun pànàbì kan ju ànábì kan lọ àwọn àwọn Ọlọ́run wọn lọ́lá ju àwọn ànábì lọ àwọn aránṣẹ́ ẹ̀wẹ̀ àwọn márùn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan lọ́lá jù Noah ibrahim موسى isa anabi wa muhammad aleyhi masalatu wasalam nínú gbogbo wọn náà tó ti bá ti lọ́lá tó anabi wa sallallahu alaihi wasallam lọ́lá ju gbogbo wọn lọ ntọ́ pọ́wọ́lé nínú ọlá ni bàbá wa anabi ibrahim aleyhi salam kótó wa kan anabi wa musa aleyhi salam ilé ìjẹ ibi tá a fẹ́ dúró lónìí lẹ́sàk bá ti ṣe rí i pé. Eh, alukur'an ni alápọ̀nlé ẹ̀kọ́ kúnnú finimana ati àti ofin òfin to tó yẹ kí àwọn mùsùlùmí ká gbárùkù tì ní gbogbo wa kéde kíká dára mọ́ lọ́nà yàtọ̀ fún afẹ́fẹ́ máa ń ọrụ wọn nba wa sọ sọ́ọ̀ ló ṣe jẹ́ pé tẹ̀síìrì tiwa ó máa ń wà ní gbogbo ìgbà ni ó máa ń wà ní gbogbo ọjọ́ jùmọ̀ nínú mọ́ṣáláṣí alimadina níbí sọ́ńdà tí coronavirus tọ́lọ́mọba bá apalẹ̀ rẹ̀ mọ́tá so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó tún ṣe tẹ̀síwájú ká má jẹ́ ni tó ṣe pé dé là ń ṣe tẹ̀síìrì dé là ń gbọ́ tẹ̀síìrì kò sígbà tí. àwa kìí ṣe tafsir káàsùn lọ mà wípé rọmọbọ́nà kò tún jẹ́ ní tá a dá yẹn fún lásán náà àwọn àdánilẹ́kọ̀ọ́ gbogbo ìdánilẹ́kọ̀ọ́ náà lẹ́sìn fáwọn ẹ̀ ṣe pé àgbọ̀dọ̀ tí wọ́n á ṣe nǹkan kan máa ń rọmọbọ́nà àti tafsir lè ìjẹ́bù sí jẹ́ torí tẹ́ bá ti ń ṣe báwọn àdàdà lè wà ní. so kákìí sára. sọ láwọn ọjọ́ mi ìgbà mi tó tún ṣẹ́kù nínú Ramadan lẹ́yìn tòní yìí so tá a bá ti ní fún tafsir wa so a fi àyè sílẹ̀ fún àwọn béèrè tó ti wà ńlẹ̀ so pé a máa dá wọn ni ẹni pé rú ọ̀la àwọn béèrè tó ti wà ńlẹ̀ á dá wọn lẹ̀ bẹ́ẹ̀ náà ni lọ́jọ́ jùmọ̀à àwọn béèrè tó ti wà ńlẹ̀ á dá ìtàgbà dá ń bẹ̀ subhanakallahumma wa hamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.